It don't happen o wahala don't happen even before other party don they come outside the yoruba people don they use their hand take dey drag tinubu oh. tinubu don land for double wahala my people. pipo una know say tinubu don talk say for this palliative na 8k na get to give 8k <laughs> don cause wahala o oh. so the yoruba people eyes don finally open say ah after dem give dem 8k dem go still dey use the 8k take pay for the transportation wey no go even reach one e no go even reach two days e don finish my people as i dey tok to una so wahala don happen. The yoruba pipo na im e dey talk say make tinubu only 8k o e say because where 8k wan go for their body no be their agreement no be be this one o as i dey talk to una so everywhere everywhere don full for gbasgbos my people because dem don dey drag tinubu dey talk say this 8k palliative wetin where e wan reach where e wan reach my people? my people no be small tin o hey hey dem dey talk say as nigeria big so even when during the corona wey dem talk say make dem dey share something e no dey reach people hand talk less of now say now dem wan talk say dem wan go dey give eight k per each each houses each each household e no make sense my people, yoruba people, don finally dey drag tinubu dey talk say tinubu all the promise wey oh, you promise us we wan make you dey fulfill that promise no be this uh, promise of eight k as a palliative no be you promise us o oh. my pipo wahala don happen my people. no be small tin o oh. na yoruba people, na come dey complain now my people. my people make una go watch video. ní gbogbo yín so yẹn gbogbo packaging tí Tinubu fẹ́ fún yín ẹ jẹ́ kó rí yín pé they don't want that eight fucking eight thousand naira what you will do is that reverse the price of the petroleum and increase the salary increase the salary be the minimum wage is forty thousand naira gan o tó wọ́n ná lóṣù kan but kò tiẹ̀ gbé pé okay látòrí clark forty thousand naira kí ni eight thousand naira Tinubu ṣọláńtì nígbà tí Buhari wà níbẹ̀ tó ní COVID relief àwọn ọba máa sọ ẹ̀ mà ní local government wọn máa kó fáráàlú tó bá sọ pé olùgbà eight hundred million dollars ah, ah, kí ló dé ṣọ́n ṣe pèpè kẹ́ mọ́ gba owó kiri Nàìjíríà ni instead of you to go and retrieve owó tí Buhari kó lọ ní ní May yìí àti ẹgbà ètò ètò tí kò jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí òun fẹ́ fi gbà ní for the social benefit of, of Nigeria citizens kó n tó lọ pọ́n fi pé òun máa fún wọn ní báńkì wọn máa gbàgbà tẹ́tẹ́ńkì in the news because people are not following the news again. I follow the news. I don't live in a book. Remember, I'm a blogger. I run a blog over 33 million traffic. Go to esabo.com. So I'm current with the news. Because news la my blog. News la won't staff me my blog. And I do read Nigerian news. So COVID, uh, eh, COVID palliative Yeah, at the end of the day, àwọn citizen bẹ̀rẹ̀ sí ń bọ́ sí ilé àwọn ọba gbogbo ibi tí wọ́n Okay tó bá lọ fẹ́ fún Nigerians ní eight thousand naira per month jọ nítorí ọlọ́run ṣé ẹ tiẹ̀ mọ population citizen Nigeria náà to start with ní tó yẹ kó kọ́kọ́ fi sí bọ́jẹ̀tì ẹ̀ ní pé yẹ kó kọ́kọ́ ṣe sẹ́ńsọ̀ kẹ́ẹ̀tì ẹ̀ kọ́kọ́ lọ sójúlé súlé kan kẹ́ẹ̀tì ẹ̀ kọ́kọ́ mọ population láti fún wọn ní social security number tí everybody bá ti wà rẹ́gísà níkùtọ́ ni wọ́n ní social security number social security number yẹn ni wọ́n máa rẹ́gísà pẹ̀lú local government tó máa fi fún wọn ní eight thousand yẹn ẹ̀ rẹ́gísà ẹ̀ mọ iye tó ń gbé ní ìdílé kan lè fẹ́ máa fún wọn ní ẹ̀ mọ iye mọ́ fi nù wá that is why ẹgbẹ̀rún yín kẹ́ẹ̀lẹ́ jẹ́ aṣíwájú bloggers can never shut us about up kẹ́ máa fún àwọn èèyàn lówó kó máa bú mi i don't have their time everybody mọ concept me. for over twelve years i been do this speaking and spoken pé ọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì ni mo máa ń ṣe and i'm ready to to pay with my life i don't care i'm not scared of you gbogbo threat in the past did i stop no kò dẹ̀ sẹ́ni tó lè pa mí àfi sí ikú ọlọ́run bá dé kí ni eight thousand naira lóṣù look at that ẹni tó bímọ mẹ́rin ṣe máa máa fún ìdílé kọ̀ọ̀kan ní ọmọ kọ̀ọ̀kan ní eight thousand ni is another way to embezzle that is embezzlement ẹ dẹ̀ mọ̀ pé owó yìí olórí burúkú làwọn local government people don't concentrate on the local government àwọn olórí burúkú ẹni òfò làwọn local government we only concentrate on the senators and the honourables àwọn local government yẹn gangan ni wọ́n ń kówó jẹ olórí burúkú làwọn chairman yẹn because every allocation that goes to the local government they share it within the kings in that vicinity and the workers they don't give it to ará apart from that Tinubu if you go and read the constitution of Nigeria every state ni wọ́n fún ní wọ́n substitute wọn every month for social services tó ń pè ní social welfare for the less privilege pé kó máa fún wọn lówó ǹjẹ́ ever gbé auditor jáde ipe ṣé owó yẹn ń kan àwọn less privilege in each local government did you no okay that's number one number two there are some states that still paying their staff under twenty-five thousand minimum wages don san fifteen thousand fún wọn lóṣù ibo ni ten thousand orí ẹ lọ have you ever queried the local government or ẹ̀yin lè issue check láti federal pé twenty-five thousand naira that has been declared to the world that the minimum wage is twenty-five they are still paying them fifteen thousand naira especially in Oyo State. Now, if you said now you want um, the loan of eight hundred million dollars, as you said, well, like owó yìí ò ran Nigerians because you don't even know the population we are only guessing that Nigeria is 200 million, then Nigeria is 100 million. No, until you do a census. When you do a census, you'll be able to fulfill the dream of Nigerian citizen. Let me tell you how census works. They do it every five, five years. Nigeria, bẹ́ẹ̀ pé Ayé Ọbásanjọ́ want to ṣe census last. Because you are not concerned about the life of Nigeria citizen. They are nobody because they don't have money, it means they don't have life. Censor, number one. Oman cure epidemics. Nísìnyí, nígbà ni wà ní Nàìjíríà nígbà tá a ṣe kéré tó máa ṣe censor, tó máa ti wọ agboolé kan, wọ́n á béèrè nínú ilé yẹn pé màmá ọmọ Ah, ọmọ mẹ́fà mo bí. Ó kù méjì. Wọ́n á pa àwọn mẹ́rin yìí? before you can do anything in Nigeria you have to censor olè ní yín olórí burúkú ní you have to censor They are ìgbèríko tí yà ń to know that is how you know their needs. None of the haters can divert me. That is why I'm getting my credibility. I'm not in Nigeria where you can arrest me. It broke into my property so many times. Did I stop? I don't fucking give a shit. Wallahi, mo roku bi felani. Ẹ ti gún mi lọ́bẹ I don't give a shit. True sayer náà wọ́n máa ń ná wọn náà ni. Wọ́n na òyìnbó gan true sayer, woman right activist. I náà máa ń jìyà aráàlú Before you can even double pay, if fẹ́ electricity o, you need to censor first ókè màmá kí ló pa àwọn ọmọ mẹ́rin ah kọ́lẹ́rà ló pa kan wọ́n á kọ́ lẹ̀ covid ló pa kan wọ́n á kọ́ lẹ̀ measles ló pa kan wọ́n á kọ́ lẹ̀ wọ́n á bọ́ sílé kejì at the end of the day báwọn ṣe ń work mathematics yẹn ah, rate measles tó ń pa wọ́n yìí we need to start giving them an injection to protect them from measles nǹkan pé ní sensor tó fi ń sensor lù ní láti mọ nǹkan tó ń pa wọ́n ah ebi ló pa wọ́n wọ́n á mọ ìpè dẹ̀ wọ́n need the surplus only the abundance ẹ kàlẹ́ sọ pé ẹ̀ ń gbà lóhùn láti yọ ọdún yìí láti nineteen sixty ẹ we don't know the population ẹ mà wọn tí yà ń jẹ ẹ mà wọn tẹ́bi ń pa kí ló pe léyìí accident ni ọ̀nà owó ni wọ́n á tún kọ́ ọ́ lẹ̀ tí wọ́n á jókòó student ni wọ́n máa ń employ tọ́mọdé ti ka sẹ́ńsọ̀ wọn wọ́n á máàkì tọ́ǹbù wọn láti mọ̀ pé wọ́n ti ka sẹ́ńsọ̀ ẹni yìí o báwo ni ọkọ mi official Baba Oja TV wọ́n ní pé wọ́n ti máàkì ẹ o ló pa àwọn ilé stroke ni ah ok kí la fẹ́ ṣe àti wọdún lé percentage stroke kìíní ok a lè fún wọn ní free medical services services kí ló dé tẹ́ ẹ̀ ra mobilize clinic bọ́ọ̀sì lásán ni mobilize clinic kẹ́ ẹ gbé sáàrin ọjà kẹ́yìn àwọn nurses kan máa ṣe ìfúnpá àwọn èèyàn but without doing all those báwo lẹ ṣe fẹ́ sọ pé ẹ fẹ́ fún nàìjíríà nìna ẹ fẹ́ fún wọn lómi ó lè níyín olórí burúkú níyín how are you going to implement the loan when you don't know what is wrong with your citizen ah okay Oh, any commissioner for commerce any senator for commerce honorable for commerce Isha wouldn't want she. Oh, ṣe come yẹ kí wọ́n máa lọ sáàrin ọjà ni staff number. ń bá nítorí gbéraga ò lè gẹ́kẹ́ ẹ lọ kán kẹ́ láti máa price without embarrassing the markets, the, the marketers. Okay, Gary one, Then you sit down and deliberate. What is the solution? What is the alternative? But you cannot be borrowing, borrowing, borrowing without a common sense. àwa wí tán àwọn tó pera wọn ní aṣíwájú bloggers wọ́n ṣe iṣẹ́ wọ́n torí tèmi làwọn ṣe kó jọ ikú òjijì ó pa gbogbo yín lẹ́yìn ọkọ̀ọ̀kan ilé ilé yín ebi ó pa yín run ẹ wojú o ẹgbẹ̀rún Sàámú yóò lè mú ẹ sábọt wọn ò bí aláya yín tèmi ti ń sọ̀rọ̀ lórí social media ẹrú ni gbogbo yín lọ́dọ̀ mi I'm a one woman battalion unguided bombardment tàbá wa ń sọ̀rọ̀ ah ó fẹ́ gbowó lọ́wọ́ Tinubu ló ṣe sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń sọ láti two thousand nine eleven náà ni pé mo fẹ́ gbowó lọ́wọ́ wọn I will never lobby with any politician okay kí ló dé táwọn Nollywood fi ń síìkì it's part of censor iṣẹ́ wo làwọn Nollywood ń ṣe in the society they kills depression musicians ṣáà wọ́n ṣe they kills depression how do we support them that is why we have ministry for art and culture it means pé I want tá ẹ̀ ministry káàkiri ẹ fi ń they are not working at all what is their purpose why tẹ́ ẹ fi ń san salary fún wọn iṣẹ́ wo ni wọ́n ń ṣe so they just sit in the office while your people are suffering outside there remember Tinubu ọmọ kò lè níyàn ni kódà akúṣẹ̀ àkàrà nìyẹn ẹ̀ ń dín kò ní nǹkan kan orí ló gbé ẹ kò tó fi bọ́ sọ́wọ́ Abibat ilé akúṣẹ̀ gidi ló ti wá ó dẹ̀ ń sọ mí kò ká ní ìyá ẹ̀ ibi ti pẹ́ láti kékeré ni ò ní di president lẹ́ni. ẹ rí i pé ní nàìjíríà there is a chaos there is a fat and ruckus on the street every day people fight every day in Nigeria tó bá fẹ́ gbẹ gbàyàn báyìí ìgbà tí ni bó bá tẹ̀yàn mọ́lẹ̀ báyìí ìgbà tí ni bí mọ́tò ẹ̀ bá dákú sáà ní títì gan-an wọ́n máa embarrass ẹ ni because people are hungry people are not happy so that's why there is a tension in the land tí ẹ bá dẹ́ bá máa fi rìn láti póòlù kan sí póòlù kan èrò máa pọ̀ ẹ rò pé wọ́n ṣe májíìkì ni àdẹ́dọ̀dẹ́ wọn fara wọn láṣọ ya wọn lọ́ọ̀kà ara wọn ni o because they are hungry hungry people behave like a lion they will vandalize anything in Nigeria have you ever thought of that government of the people rules by the people is a democracy I'm talking now I live in abroad there's nothing you can do Nigeria you lẹ́fọ̀ọ́ for mú. Madam dẹ̀ máa ra lé mi sí ìlú òyìnbó ó pè mí kí n ra lé ìlú òyìnbó ìlú òyìnbó ń gba àwọn ọmọ mi ń gbé àti grandchildren mi ọkàn mi sì balẹ̀ ìlú òyìnbó gbogbo iná ni mo tàn nínú ilé mi ìkí àbò yóò wọ́n iye tí mo fẹ́ san olóòótọ́ òrùlù ó nìka èrò tó bá wí wọn ní ẹ sábọ́dù ó ń bọ́lé ṣòlù ń bọ́ba ọba tó bá rìn rìgbèrègbè máa bù ọba tó bá ń ṣe tráfíkì máa bù ọba tó bá yẹ torí gírídínẹ́sì ni ṣe yọ ọba olóṣèlú máa bá yé rẹ̀ yẹ torí pé ìrọ̀rùn gini ìrọ̀rùn ẹ̀yẹ kí ló ń jẹ́ káyọ̀ tó máa jẹ́ ẹ̀kàn jẹ́ kó lè ṣe give away give away give away give away àwọn ọmọ yóò lè yó kó sí yé tẹ̀lé fún wọn lè yó because there is no source of income for them when Nigeria are going to be relieved okay that's another one then Tinubu another point because you are Yoruba I will talk to your senses because mo dẹ̀ rí pé amugbo ni ẹ orí amugbo dẹ̀ máa ń pé bí orí èmi tí mò ń mu sìgá náà ni àwọn tó ń mugbó kì í ṣe àwọn tí ò bá lára mu tó mu gbó ẹ má lọ mu gbó èmi ò mu gbó àwọn yẹn wọ́n pé wọ́n mu gbó dáadáa èmi dẹ̀ mu dẹ̀ mu sìgá ẹ o mọ̀ pé pòfẹ́sà olùdẹ́ mu àwọn tó rí wọn bá pé another thing Tinubu ó ní láti ṣe meeting pẹ̀lú àwọn ministries ministry of education ministry of iṣẹ́ wo ni wọ́n ń ṣe have they been to the primary school many primary school are without roof a roof it's very very shameful pẹ̀lú bẹ́ẹ̀ ṣe ń yá trillion tẹ́ ń yá owó kẹ́ ẹ má lè provide àga káwọn ọmọ primary school máa ru àga lọ sí classroom for crying out loud kọ́ máa gbé àga tó máa fi jókòó kọ́ máa gbé rù okay that's not free education. my pipo na di video na una new watch finish so una see wetin happen for inside di video